ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tó ní ìdíkà pàmọ́lé lórí tó sì ní ìdíkà pàkíyèsí lé lórí. àlùfáà tí ẹni pé ẹjọ́ òde máa pọ̀ nígbà táwọn èèyàn bá fẹ́ sọ̀rọ̀ àfáà àwọn àbòsí sì máa ń tún wọnú ọ̀rọ̀ náà àmọ́ ìta abẹ́ sọ láàárọ̀ yìí a gbọ́dọ̀ pé àmọ́ náà ẹ̀sìn tí ń bẹ ní kíni ẹ̀yìn a gbọ́dọ̀ kí wọ́n kan má kọ́kọ́ wo pé a hàn nítorí tiwa ló ti wá sọ̀rọ̀ nítorí tiẹ̀ kọ́ o n bá fẹ́ máa wú torí tiẹ̀ aláyà ní sọ̀tàtàdínlọ́gbìn náà kìyà àmọ́ kínní yìí a gbọ́dọ̀ jàmbá ìsìn ọlọ́run ní òmùmí wa ṣàlàyé ọ̀rọ̀ yìí láàrin wọn náà ní ọ̀rọ̀ kan tó jáde láìpẹ́ yìí látọ̀dọ̀ àlùfáà Saheed Shittu ọmọ

àyẹ́sì máa fẹ́sì yìí ṣe olólùfẹ́ mi níjọ obìnrin kan jalè ìtànàbì ni wọ́n gbé lọ́wọ́ tí àwọn èèyàn wá mọ̀ pa ìnáwó ìfẹ́ràn òṣàmọ́tò yìí ní zẹ́yì àwọn lọ nípa pé ọ̀sìn bá wa bí ànábì kó sọ̀rọ̀ ọmọbìnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ òṣàmọ́ náà bá lọ ọlọ́ba ń fi máa ṣe kí nífà ànábì ànábì ní ẹ́ eh, àtẹ́sùfà òfin hadin min hududillah ojú ànábì pọ́n wá Usama ọbẹ̀ mọ́ sí pé àwọn èèyàn bí wọ lọ́run áà wọ́n ní ìjọ náà Usama sí rò pé èè òun sí bí òun rìgírẹ́tì dé bí kó ṣe pòun ò sí gbà ìsìlámù jọ náà pẹ̀lú bá ànábì ti mú ọrùn rẹ̀ áà ó fẹ́ kí máa fojú ọ̀rọ̀ ọlọ́run gbólẹ̀ nítorí pé ànábì ti fẹ́ràn rẹ̀ ànábì wa sọ kiri kan lọ́nà kó jẹ́ sọ fún ọ

anábì wá yẹjú ẹ̀ pé mànbátọ́ àbí àmọ́lò ẹni tíṣẹ́ rẹ̀ ò bá gbé wàlìjẹ́ náà tí ò gbé dépò kankan wájú ọlọ́run lam yóò sẹ̀rẹ̀ bí ọmọ alágbájá ni mí kò ní gbé débì kankan ọ̀rẹ́ kan ni kò a gbọ́dọ̀ gbàgbọ́ ara wa na ẹnìkan náà wà fún hadith Ali ibn al-Madini ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí wọn ó ṣẹlẹ̀ sáwọn mí lọ́nà wọn fà àwọn àfúnni hadith tí wọ́n ti pọ̀ àwọn abákan pé á ah, ẹ afẹ́ béèrè nípa ẹnìkan lọ́wọ́ rẹ ẹ béèrè bàbá rẹ aládìsí lòun náà ìjà lè máa gba hadith lọ́wọ́ rẹ káyì sẹ́mọ́ tó ṣe àníbẹ̀ ìmọ̀dé ní máa torí kòrò báyìí ìgbà tí ó gbójú òkè padà ìrẹ̀ ti change ó ní ìfàlù rẹ̀ á gbé ìdùnnà lẹ́nu mi bàbá mi ẹ̀ẹ́ tí lọ bí ẹlòmíì ó sojú abẹ́ǹkó ṣàìlá ah, àti bìwọ́ náà kí látọ́ mọ̀ wẹ́lòmíì káàkiri àti bí mi náà àti bí náà ó ní àádàá bíi ilé ìjẹ̀dálẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni o àyè máa fọ̀rọ̀ ẹ̀sìn dá bàbá mi lẹ́nìkan àbí báyìí ó ní bàbá mi ó lẹ àgbègbè àníbi lẹ́nu rẹ̀ kí ló mú mi máa ṣe àwọn àtìsíwájú yìí alfa ṣàyè lè ṣètò yìí tábà lẹ́yìn àwọn fi ìfẹ́ hàn sí yàn àbí yàn jọ fẹ́ràn rẹ̀ ni á ọlọ́run kó máa ṣàfáwọn ẹlẹ́ṣọ̀ ọ̀gbọ̀n yìí lẹ́yìn tí mo ti ń aṣọ àwọn kò wá ní mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo àtàkùn ọmọ ìfẹ́ hàn ní tọrọ ní tìṣe níbi gbogbo nǹkan tẹ́mi náà sì ní option kọjá pé àà ẹ̀dá ní bá ń fẹ́ ni kí láà mọ̀ wọn náà mọ̀ fẹ́ràn rẹ̀ ni èmi ní ti ìfẹ́ ká burú kankan kó ṣe kí ni ìṣe àfáà ọlọ́mọta ọba tó ti wọn gbogbo ti gbogbo wa náà amẹ́ríkà bá ń ṣe níjẹta yìí à àfá ọba ọba ìwọlé ó kù díẹ̀ káàtó eléyìí ó kù díẹ̀ káàtó ìkọjá náà kí mo pé sọ ma pé pé èèyàn bá ń gun kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kí èèyàn máa sùn níbi tí ń gun kẹ̀kẹ́ kí lẹ́ni ń ṣe nì ó ń kọjá àlà ní òkọjá àlà rẹ̀ ọkọjá àlà ní òun oríṣi ń gbọ́ gun kẹ̀kẹ́ tó wá lọ rẹ̀ ń sùn òtí tó lè kọlu èèyàn pọ́n gi àwọn branches gi ọwọ́ pọ́n ọ̀n pọ́n ọmọ kí ló kù níbi òkè rẹ̀ ewé ni ẹ̀yẹ́ tó wá dé bí orí ewé ní kílẹ̀ ọ̀dọ́ ṣeun ọ̀làmọ́lẹ̀ o tó bá sí làmọ́lẹ̀ ọ̀fọ̀ yẹmọ̀yẹmọ́ ìntàlẹ́fì wé ìta àfà àṣínú tàbí ní kìí sọ̀rọ̀ kù díẹ̀ káàtó ẹ̀ríkẹ́ mo sọ kíní kan láwọn ọ̀rọ̀ mi sẹ́yìn pé nínú tẹ́mi fìtàfà níbi nípò lọ́dọ̀ tèmi ò ní pé bí èèyàn bá ti mọ̀ wọn ara rẹ̀ má sọ ọjà ń tí ó máa sẹ́ni gbogbo ọjọ́ tó máa nábì adáma bá ti ń sọ kọjá tó mọ̀ kí ni yóò ṣe kí ni yóò ṣe jọmọ́ yóò jábọ̀ ọba ti ń lọ bí tó mọ̀ ọbẹ̀ yẹ̀ ya ara rẹ̀ ni wọ́n ti gbà àbùkù wọ́n ti jẹ́lẹ̀ àbùkù ọlọ́mọjà jẹ́lẹ̀ àbùkù mọ́jà jẹ́lẹ̀ ẹ̀jẹ́ àyí máa kọjá bá ń bì mí lọ́dọ̀ tí méjì wo bí ọ̀rọ̀ ẹlẹ́sìn o ẹni bí ọ̀rọ̀ ayé ọjọ́ gbúra wọn o gbogbo wọn náà kankan náà ni wọ́n lọ́dọ̀ tẹ̀wọ́ tẹ́nìkan bá gbé àbáta ní mọ́ aṣọ kí níkan tẹ́nìkan àwọn yìí náà wọ́n ṣe kí ni wọ́n sọ tó jù bẹ́ẹ̀ lọ ọjọ́ ń ti yìn mo jẹ́ kí mi rẹ̀ dá sáàárín wọn wọn personal issues ní lórí ẹni pé gbàtọ́ bá lọ fà á lọ wọ́n bá tó yá wọ́n jọmọ rẹ̀ ní síra wọn tó lè yẹ ká wo yìí sọ bẹ́ẹ̀ sí ẹjọ́ bá lè jọmọ ṣe kí sí ni wọ́n ní ìwọ náà yẹ burúkú ni ẹ kàn tó gbọ́ ní àǹtí mi àǹtí ni èyí sọ̀rọ̀ ẹ̀sìn nù personal issues lẹ́jọ́ ń bára ìbára ṣe ní èyí kí ẹ̀kan máa tóbi yíò pé ẹbá aníkàtà àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ́ọ́ ní kí sọ múyìn náà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó tí bá ti lè dájẹ́ ìdí yóò ilé iná ẹjọ́ mọ́ bára ipò ìrájọ dálìkì àmà kálukú àwọn kan máa sọ tó bá ti ń jẹ́ àbá àtẹ̀mú kìíní ní díẹ̀díẹ̀ tọ́nà bá ní káfà gbogbo ìpátánlá issues àmọ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn àpéyìn ah, ò bá ti kọjá yìí rẹ̀ èmi ní problem pẹ̀lẹ́ yẹn tó bá gbẹ́nu à ń sọ̀rọ̀ àfẹ́ ìlẹ́bọ àá ní oṣù àdìgbò mà mo ti lọ bí kẹjọ bíbi ọ̀rọ̀ àbá lọ́wọ́ mi náà yóò náà bẹ lórí afẹ́fẹ́ ó ní iṣẹ́ lábà ń ṣe yìí lábà rí kírísítẹ́nì tó dáadáa tí ó ní ibi kó tí ó mà ní yóò ṣe kíni yóò máa ṣe tí ó jọ àbá ẹwọ orí ọmí náwọn àbá náà ẹni dábà so irú kíní òkú èsì ìṣẹ́dẹ́ rà kàn máa fẹ̀ tí wọ́n mìíràn wà múra kankan kan tó máa rẹjú wọn nígbà tí kò tiẹ̀ ń bọ̀ wá bí yun náà ara wọn tí wọ́n máa ń yí ọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ náà ń bọ̀ wá bí yun náà kí la fẹ́ mú ni pé níbi ọ̀rọ̀ déhùn ká mọ́ tààrà wa èèyàn tó bá ti rọra mọ níbi tó yẹ kó dúró sí kò ní sí kíní kò amọ́jọ́ tí bá ti ń kọjá bí ó mọ̀ mọ́ lókòrà ìfúyọ́yọ́ ṣẹ̀gbọ́rọ̀ kan ṣẹlẹ̀ bí oṣù mélòó kan sẹ́yìn ó ọ̀rọ̀ ṣẹ́kì ìmọ̀lá àtàwọn alùsùnà kan jọ fà kíní kan ó fáfá rú màá yìí àfá ń tí bá ti ń lọ láàrin àwọn àfá àsùnà ẹ mọ́ mọ́ kẹnu bọ́mọ́ o ẹ̀yìn lè máa wọ́n náà kan pé àmọ́ àwọn tí wọ́n jọ àbáǹgbọ́ oyè ọmọ tí ń ké ó sì jẹ́ kí ni oyè ìyá rẹ̀ kí ń rẹ̀ dákẹ́ ni ẹni tí ò bá mọ̀ ń pa ẹ̀mọ́ tàkàánù irú ẹ̀ ló tó wá ṣẹlẹ̀ yìí náà lórí ọ̀rọ̀ jàmá atú àtàlẹ́ ẹni tí ò bá mọ̀ ń tẹ́jọ ń fa báwọn ṣe kí ni lákùn dákẹ́ mẹ́ lọ gbígbọ̀n kan bá kan wò ó lọ́ọ̀kan lọ́kàn lọ́ọ́ bẹ́ẹ̀ dájú ọ̀làrí wọn bá bu àyà agbárí rẹ̀ pọ́ìntì tá a dé yìí gbogbo àwọn tó máa ń bẹ online ẹ bá wa ṣí ẹ̀kí ní ìdáadáa kó wọ́n nìdí gbogbo tọ́lọ́ bá ní ìyọ́ nìdí pọ́ìntì ga dé yìí ẹni tí mi ní ẹ lọ́ọ̀fù rẹ̀ ṣe àti àjọ àwọn ọmọdé ṣe kéré àmì ilé yìí ẹ̀ṣí ẹ̀ ẹ̀ṣì lọ́ọ̀fù rẹ̀ náà gbogbo jẹ́ bá lè bí tọ́rọ̀ ilé yìí àgbọ̀dọ̀ sọ ni wáàdì ó ti dọ̀rọ̀ yàrá yìí ó jẹ́ bá àtẹ̀ṣẹ̀ máa sọ àti máa sọ náà àmì ilé yìí kún yàtọ̀ alọ́mọ ìyá méjì lẹ́ bá jọ wọlé tẹ wá jọ lẹ́ni jáde kí lẹ́ sí fúnra yín ẹ̀tàn ara yín ni àmì ẹjọ́ kí gbogbo ẹ jẹ kẹkẹ bí pọ́n hàn ẹ bára yín sọ̀rọ̀ ìkọjá là ìkọjá ló máa jẹun orí kẹ̀kẹ́ olèlé ìta máa ń sọ yìí ẹni bá sì lọ sùn ní kété ń kú kẹ̀kẹ́ ó lè dára pa ọ̀ ó sì lè ṣe kíni ó sì lè dá lẹ́sẹ̀ àbáṣá ìdíjú ọlọ́run ní jẹ́ dá lápá kò sì jẹ́ dá lẹ́sẹ̀ àmẹ́mọ̀ ara yín

káwọ́ yẹn dúdú mẹ́fún ara wa ṣe ẹgbẹ́ táwọn yẹn ti fi máa ń pè yàn lálùsù náà nílẹ̀ Yorùbá wa yìí kí náà fi máa ń pè yàn irùngbọ̀n àti ṣòkòtò kódà kan tó jẹ́ ń pè yàn lálùsù náà ní tẹ̀lé ìgbìnà fi máa ń pè yàn lájọ náà lọ́wọ́ ẹnì kí wọ́n ti sọ̀rọ̀ kan náà ní pé ṣe pé ní tó bá gbẹ́sì yóò sì bá tó kùtù sókè àbọ́lá fáìmọ̀ kan gba lẹ́lẹ̀ Yorùbá lábí rí báwọn tọ́bá bí àbáṣà ẹni tí kílọ̀ yíkọ pálọ̀ àwọn ọ̀dọ̀ méjì súnmọ́ súnmọ́ tí ó sọ náà lọ́dún máa lọ bí àwọn náà sáà mọ́ fa tó sókè wọ́n sì ní irùngbà èyí ń kọ́ àwọn kan bẹ tán dì mọ́nú ẹrù sáré kí ni jọmọ́ tán dì mọ́nú ẹrù káàlà àwọn tán dì mọ́nú ẹrù yìí bá mọ́ níwọ̀n kò bá da àwọn eléyìí tóbi irú eléyìí ò gbọ́dọ̀ mọ́ bẹ́nu ẹrù mùsùlùmí ìdí nìyẹn a gbọ́dọ̀ gbìyànjú kéèyàn ń yanjú ọ̀rọ̀ dáadáa ẹ wá lè dáhùn àbá bí ẹni tí bá máa ń ṣe ni pé ẹ̀yà àbá àwọn ọjọ́ ẹ̀sán fàmọ́ra ẹ̀nà ìbò yá wa o wọ́n rà ẹ̀bá àtọ́bí ọmọ èkó jẹ́ ìmọ́sọ̀rọ̀ náà ẹ ṣàlàyé wa lè ṣe kí ni kọ́ lè yé wa tó ẹ̀ mọ́ pa ẹ̀ ẹni ìgbà tí nìkan fún ìmọ̀ ọjà máa ń tẹ̀lé tọ́lá wà mí ìtura ẹ pé kíra làwa tún kà ń pa wọn àwa jẹ́ ìwọ̀n bá lámọ̀ ń pa ẹ̀ wọ́n bá ní ká sọmọ tó yẹ pé ọkàn kan tán náà máa ń sinú kíra ìwọ náà jòkó ara ẹ̀ jẹ́ ìwọ̀n bá lọ́mọ̀ ń pa ẹ̀ tọ́lá wọn jẹ́ ni wọ́n máa ń tọ́lọ̀ nẹ́bí pé ó kà nù kíra tán ó tún wá ṣe é ó wọnú ẹ̀ alùpàwà kan bẹ́ẹ̀ jáde musharraf dawa lórúkọ péjì wọn àwọn ṣẹ́kọ̀ọ́ dr fọ́ọ̀rẹ́ lórí abiola imam habib allah ẹ̀ríkẹ́ wọ́n gbé wọ́n ti rí ọ̀rọ̀ yìnbá ìta àfáàn ní wá sí ìwò ni bàbá àìwá sọ̀rọ̀ pàtí ní àwọn sọ ẹ̀kíríẹ́ǹsì wọn tó ṣe kí ni tó ti ṣe dáṣẹ́ báyìí adọ́rù kan báyìí wo à ń dẹ̀ nǹkan báyìí wo à ń ṣe nǹkan báyìí à ń sọ báyìí à ń jẹ́ báyìí sọ́ni tó wọ́n sọ ìwọ̀n ṣe rẹ́jú pẹ̀lú tá a ti bá nínú àwọn àkọọ́lẹ̀ àwọn tó lè sọ̀rọ̀ nù sọ́yìnwó àwọn ni wọ́n lè sọ pé a àwa mọ̀ nípa kí ni tọ́ra wà kan wá ń bẹ àwa àwa lè mọ̀ ṣe èmi ṣe rí níwọ̀n bá kan ni mo lo olú ti rí mo sì ṣe jáwúlà rí àmọ́ níwọ̀n bá níwọ̀n bá gbogbo olú ti ní bóyá kan abẹ́lẹ̀ mi bá ẹni ó sì mú mi lọ́jọ́ náà mo gbọ́ pẹ́lú náà ti dàfà láàrin wọn àmọ́ àsìkò yìí wọ̀ ètò ṣàkóbá tó wọ́n yìí sórí àmọ́ àkàǹpa wọn tó gbọ́dọ̀ wá kàǹpa wọn mo wá rí pé àwọn kàǹpa wọn experience àwọn èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú wọn náà fi ń kọtíra tó bá jùlẹ̀ bá rẹ̀ àwọn ni àwọn ìṣeré yòó lọ́dún kan mo mẹ́wú yóò ti mọ̀ lọ́dún 15 years àbí 14 years around 28, 29. twenty nine láàrin twenty seven sí twenty eight nǹkan náà wà fún àwọn Sheikh Abdulghani Juma àfihàn ń gbé máa ikú jọ náà ọkùnrin kan wá ń bẹ nínú àwọn ìjọba àti ìjọba òun lájú ó sì mọ̀ ń jáde ó wá gbọ́ kan máa ń criticize ìjọba àti ìjọba yìí mo ti wá sọ́dọ̀ wọn lèmínà wà ń bẹ́ẹ̀ mẹ́jọ náà mo ti bẹ̀rẹ̀ gbogbo tó ń sọ almost ni o torí kò dìmọ̀ ẹ̀rọ mi almost gbogbo ẹ̀rọ eléyìí àwọn èdè níbi tí bàtú lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n ah, gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí ó dẹ̀ ń búra lórí gbogbo ẹ̀ bóyá bí tó ń ṣe kí ni tó ń rìn wáyé experience àwọn tó wọnú ẹ̀ dáadáa ní táwọn yóò bá ń sọ ń pa ẹ̀ ní ó gbọ́dọ̀ tó kú ẹ̀dá kan tẹ́ ẹ̀wà máa ń bá ẹ̀ ẹ̀wà torí ẹ̀ bọ́ sí gbogbo àwọn àlùfáà súnmọ́ ẹ̀wà ńlá láti gbogbo wọn òrìyókùnrin dàgbọ́n ní yóò pé ní ilé kan ṣe ní àá lórí tí ẹgbẹ́ iṣẹ́ yóò mọ́ ń pa ìjẹ́ ìdájú kájẹ̀ ní tí èèyàn mọ́ ń pa ènìyàn bú yàn lé lórí àti ẹ̀mọ́ sọ pé èèyàn máa bọ́ bu èbù àríwẹ̀ gan ni àmọ́ tí yóò mọ́ ń pa ìjẹ́ tó wọ́n lé lórí àà ọ̀láì orí jílà pé jọ̀mọ́ ohun orí gẹ̀gẹ́ ni ohun níjọ́ tí èèyàn bá ti kẹnu bọ́ tí ó mọ̀ ìjàmọ́ torí nígbà tí ẹ bá fi lè mọ gbogbo táwọn èèyàn mọ̀ ń pa àwọn jàmbá àti jẹ̀mọ́ ẹ padà bí irú egun tẹ́ ń lé ń pa àwọn àfẹ́ ìlẹ́bọ̀ òun náà lẹ́ padà mọ́ sí kí lẹ́mọ̀ ń lé ń pa àwọn náà torí pé èèyàn kan sọ fún yín sí gbọ́n àwọn ẹgbẹ́ tẹ̀sẹ̀ ìtajà ẹni kókó mọ́ àbí àwọn kan láwọn tẹ yẹpẹ ẹni láyé èèyàn burúkú ni wọn alágbàkò ni wọn àwọn tẹ líìgì fi ìmọ̀ kọ̀kọ̀ nílẹ̀ nú àwọn tíra wọn ìmọ̀ kọ̀kọ̀ wọ́n fi ṣe kíni wọ́n fi ń rinlẹ̀ nínú àwọn tíra wọn jẹ́ àwọn gbogbo ẹgbẹ́ lórí afẹ́fẹ́ sọ́rọ̀ kí wá ní ìyàtọ̀ láàrin yíò àti ẹni tí onáàndẹ́ tó lóun jẹyẹ pẹ̀lẹ́ wá ń bájá ìdàbánu kí làwọn èèyàn bá ń kàá tí wọ́n fi kọndẹ́mù ẹ̀ sẹ́rìgbọ́rọ̀ ni gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi ń fi fún ilẹ̀ síùdì pé èyí tí yóò bá ní o kálẹ̀ mọ̀ ń pa rẹ̀ ni bóyá ìbá ti ìbá ti ṣọgbà wọn lọ lẹ́kọ̀ọ́ kan ẹ̀kọ́ ní pé tẹ́mi bá ń ṣe dáwà kan yìí gbọ́dọ̀ mọ́ ní bí mo ti ṣe òde kí gbogbo ìyẹn ti máa ṣe èyí ń bá bọ̀ bí ẹnu táwọn èèyàn fi ṣọwọ́ sí wọn èyí mọ̀rọ̀ ń bá bọ̀ yá ah, gbogbo eléyìí lẹ sílẹ̀ ẹ máa hàn gẹ́mọ́tẹ̀ bíríkì tó súnmọ́ yín kìnnìkan kìnnìkan ń bá bọ̀ nígbà àwọn kan ti ń ṣe òun ẹ̀rọ báwọn bí ìbẹ́ náà bá àtọ́ni pé òkè nílé tí wọ́n ń gbà orí ìyẹn òkè ẹ̀dábẹ́ ọ̀rọ̀ táwọn ò lè sọ nígbàdì lẹ́gbẹ̀ẹ́ yìí ẹjọ́ máa ń sọ́bà wọn ẹjọ́ ẹ̀fí ẹ̀dá dá wọn lọ́dọ̀ wọn bára wọn kò ń bẹ́ torí àtẹ́kẹ́ mẹ́wọ̀n sọ kíníkan pé pankẹ́rẹ́ làfà lọ́lọ́wọ́ bá bàbá yìí ṣe báwọn àfà ń sọkúsọ nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá lè yóò ti ní jìbìrì ìlú gbọ́ ó sì gbígbé ó sì sọ gbé ẹ̀ lè jẹ èèyàn ẹ̀ lè jẹ èèyàn ẹ ìwọ tó ní kamọ́ lórí èèyàn kí nìkan tí ó dá fẹ́ni ọ̀hún mọ́ni ó sì sọ gbé tó bá rẹ̀ nìkan tó náà ń ṣe gbogbo ẹ̀ báwọn náà tó ẹjọ́ máa ra ilé mọ̀ àwọn máa sàlàyé tó dúdú ọ̀rọ̀ lọ a a oníkálukú jòkó jẹ́ kò ní ìdìná sọ bẹ́ẹ̀ yìí ti sọ kò sẹ́ni tí ó máa sọ bẹ́ẹ̀ yìí ti sọ ẹ̀yìn tí tó lè kọ̀rẹ́kì àwọn nǹkan dáhùn sọ pé kẹ́yìn kọ̀rẹ́kì lára yìí ó ní òsì àwọn àfáwọn àwọn olè sọ bẹ́ẹ̀ kí ó ti bẹ lára àwọn olè jẹ́ kí wọ́n sọ ayé tọ́lọ́pù táwọn bá ilé wí bẹ́ẹ̀ ẹni tó dí àwọn rẹ̀ ẹ̀yìn lè déwájú ọlọ́run jẹ́ ìlọ kẹ́ẹ̀mọ́dí ìdí ni pé ìdí yóò bá mọ̀ ọlọ́run bá mọ̀ bí ẹbí èèyàn pẹ̀lú àwọn tó mọ̀ òun àlé lọ wọn àlé sí déwájú ọlọ́run ọlọ́run kó tó ní kọ̀kọ́ wá tó kó mú wa dúró so àbá ẹjá tẹ́lẹ̀ yóò jẹ́ òpin tẹ́ẹ̀mọ̀ tápù ẹnibọ̀dì náà wà fáṣọ náà a fi ẹni tí ó bá kọjá àlàó náà torí kò sẹ́ni tá à lè sọ pọ̀ ṣe sọ báyìí kò sí bí ò bá ti jẹ́ àgbà fáàtó kò bá jẹ́ pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ ti ní o kò bá jẹ́ dókítà bẹ́ẹ̀ ti ní o kò bá jẹ́ ṣéèkì bẹ́ẹ̀ ti ní o gbogbo tó bá lè wò ó jẹ́ tó bá sọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó pọ̀ òfin ọlọ́run aṣàlàyé tó bá sọ kíní kan tó pọ̀ jù pọ̀ òfin ọlọ́run aṣàlàyé ẹ̀ fún pé ah dókítà kíní kan ìjẹsọ̀ yìí

ó ní kẹ́nìkan máa ṣe nǹkan kan ní dáadáa kan káwọn èèyàn máa wá takò lórí ẹ̀ ìgbà olóṣèlú máa ní a ah, dáadáa ni mò ń ṣe tó wá ń takò mí pọ̀tọ́ sí dáadáa káwọn yóò takò àwọn wá ń ṣe mí ìlọ́pọ̀ wáyá ah, kí ló tẹ̀ wá ṣe mí ìdè mi ṣe irọ́ ìnàṣà ayákùn ẹ̀ṣẹ̀ta wọ́n wá alfáà ní ìbáwà tí jùmọ́ dáa ṣe alùpọ̀ dáa ṣe kìíní ẹlòmí ò mọ́ sí kìí ṣe kàkó bí ṣe kàkó bí ṣe bàjẹ́ ó lè yánà mí ìfóhùn tó bá kọ nóòtì kalẹ̀ fáwọn ọmọ ìwó bọ̀ ẹlòmíì ó lè jẹ́ kó gbá kálámù mú ni tó bá kọ sílà kalẹ̀ ìwó bọ̀ ẹlòmíì ó lè jẹ́ olùyọ lọ́gbọ̀n kó mú àbáwà kan orin ni láti wọ́n pọ̀ ṣe àìlú sàlàbí yìí gbogbo ọjọ́ bàjá ní báyìí ló bá tẹ̀lé lálẹ́ kílẹ̀ tó mọ́ ti gbóni jáde nítorí ẹ tí ó sì ní jáúdá tó bá dígẹ́ bí bọ̀dígbọ̀dọ̀ tí gbogbo tó ń ṣe lé àti kó máa pariwo àwọn àfẹ́ lẹ́bọ̀ yíwò yéṣù Islam yéṣù Islam ọ̀dàpọ̀ ọlọ́run bá wa kọ yí máa ṣe nìyí ọlọ́run sì jẹ́ kí kálukú wa ká lè dúró léde kó sì jẹ́ kí kálukú wa kó gbẹ̀sẹ̀ kálukú wa dúró níparí ọ̀rọ̀ yìí àwọn karambà nìkan àwọn abániwọ̀nrán bá àfi kí ni bá àdìdá ìtàbà sọ àwọn bá tó kí ọ̀nà rẹ̀ bá tó dálé wòrò yẹn orí ìlú náà dálé ọmọdé ní ọ̀rọ̀ tí ń sọ ìkéèsè torí tí ẹ̀yìn náà sì mọ̀ pé kò lè jẹ́ torí tí torí tó bá jẹ́ torí tí ní àyímọ́ yí ọ̀rọ̀ lẹ́ti pariwo lé lórí èyí tí ìbí sọ ń tẹ́ẹ̀tẹ́ ń sọ èyí tẹ́ ìbá rò kó yẹ kí n sọ ní sọ ìní tẹ̀sí ìjẹba tẹ̀sí ìlà àti ti máa rí pé ah ibi ẹwà yìí náà lòdòdó wà mo sì gbọdọ̀ sọ ìwà sọ bẹ́ẹ̀ àmọ́ bá kàtí pé ẹ̀kàtẹ́ mọ̀ mọ̀ wó pé àníṣẹ́ agbọ́dọ̀ hàn lè mọ̀ ah, ẹgbẹ̀rún yóò tó bẹ́ẹ̀ gbogbo kan tó bá wù yẹn máa sọ olúwa àti starboy mi àti acclaim scholar mi gbogbo tó bá wù ọ́ ẹ̀ṣẹ̀ kò yí kò túrù kankan pẹ̀lú ògùn lọ́dọọdọ insha Allah alágbà lọ́dọọdọ àwọn yìí wọn wá bá ní wọ́n rọ̀ báyìí wíjá bàbá sáyẹ́dì sí ilé ìtàn àwọn àmàmà pé wọ́n rò pé àwọn rọrọ̀ ní ìdàrúmọ́ lójú ní o pé wọ́n rò pé ìwà ní mọ́ bí níwádìí bọ́rọ̀ sí ń bọ̀ ní o ibi àbá sáyẹ́dì tí wọ́n sọ pé ẹ abádìkọ́ wá sọ̀rọ̀ bàbá nínú mọ́sábà ẹ bàbá kó tíra sí gbogbo ẹ̀yìn bàbá kó sọ ibùkádà àti muslim bàbá kó síwájú látọ̀dọ̀ gbé fídíò mi kan àwọn fídíò gbà tá à ń jagun mọ̀ ẹ́n tẹ́mi náà sì ń lo lé mọ̀ bí jagun mọ̀ àwọn àlọ́ gbé fídíò bẹ̀ wá látọ̀ gbé sí mi ní tẹ́mi náà sì ń lẹ́nu mọ́sábà tí wọ́n tíra àjọ náà bùkárí ní mẹ́wájú ní ìwà òfin muslim nìkejì ó kẹ́ á ọ̀rọ̀ bùkárí ní ìsọlọ́wọ́ ní ọjọ́ náà pẹ̀lú fídíò tó ní mọ́lá aláàrí wọn parí rẹ̀ ní wá kòtíra sẹ́yìn wá gbóhùn kàrí tí wájú àti muslim wà lóòsọ olóòjì burúkú ní ẹni wèrè ní ẹni sẹ́rù pé ìwà rò pé nìyí bá rí ni mo ti mọ̀ pé wọ̀ tó ti sẹ́wọ̀n náà ìwọ fúnra ara rẹ̀ náà ọmọ pé nìkan ní gbàgbé kí lọ gbé fídíò mi síbẹ̀ sí ṣe ń dọbẹ́ àti ìlú onígbẹ́kẹ́ mi lè sì gbọ́ èmi ò sì gbọ́ ó lè mọ jẹ́yìn èsì má lómi onígbẹ́dọbẹ́ àti ìlú ni pé ẹ̀ẹ́ láàjọpọ̀ mọ̀ pé ọ̀rọ̀ tó sọ àwọn tó fẹ́ràn náà lákọ̀ọ́kọ́ gbé sí lọ́fi gbogbo mi náà sí tàbí àmọ́ yóò lè èmi irú nǹkan báwọn ni ó dárí èmi àtìyànrú sọ́rí tó lè dárí èmi àtìyànrú jí sì máa ń dárí èmi àtàwọn èèyàn ó ní irú náà sọ̀rọ̀ báyìí gbogbo ọ̀rọ̀ sọ́rí ìdùn omi báyìí kò wá sí irú bẹ́ẹ̀ tí lè pọ̀ tó ìwà ní kú gbogbo yóò bá àwọn kọrin báyìí báyìí báyìí ṣe iṣẹ́ mi yìí a bí mo ti rí rè o bí mo

ẹkàn pàánà ni ẹ̀ẹ́kàn pàánà ní ẹ̀rìbò ni ó sì nọ bá ti torí mi ò bí kí èèyàn tó ṣe dáadáa kí mọ́ tó ṣe dáadáa ìwọ́n sì ló ní bíbí àdíwọ́n èmi sì ètò bíbí tèmi kí wàhálà ó tún di lùsùnà lùsùnà tó kí ni ìmọ̀ bóyá mú bí ń gbọ́rọ̀ ní àbí orí ó tún jẹ́ ń bí miskin a ní ẹ̀yọ́ bá ń takò ìkọ́ àrùn onígbẹ́nu ọsọ́ òun ó takò ìkọ́ àrùn ọ ní ò takò tó bẹ́ ìgbé takò tó pápárọ́ mọ́ ń dá sọ́nu so ìwọ mọ́ bá ti ẹ̀ lọ bó bá jẹ́ bá lọ ìwọ ló bá ti ní ogun èèyàn mọ́ ẹyọ <laughs> wọn kò njọ ọ̀tọ̀ ọba nínú ẹ ilé mi náà mọ̀ ṣe lọ́dún bá wọn dàtà kíra gba ọ̀rọ̀ amalgamation dákò sí mo wá sí ká amalgamation kan mọ̀ ṣe lọ́dún sí bó mo ti wá sí ọba ní mo ṣe lọ́dún báwọn ìkọ́ àánú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ṣe lọ́dún lọ́dún fún ìkọ́ àánú bìí sínú mo ṣe lọ́dún fún tamati tẹ̀lé bìí sínú amẹ́bí òní bọ́ sí ọtí mọ́ ti mọ́ ṣe ìkọ́ àánú òní bẹ ládùúgbò ti wa ká mọ̀tò dáadáa síra wa níta ládùúgbò ti máa yẹ kí n ṣe sí ìjọ òní tàwápọ̀ ni òní tàwápọ̀ yìí tó bá yẹ kó dà wá pọ̀ yìí ṣe wà yìí ṣe wà láwùfún níbi tó bá ti ní wà láà lórí muslim ní wọ́n ni wà láwù ní kúlé muslim bọ̀ bó bá ti mọ́ bó ti jẹ̀ sí mú mọ́ náà yóò sì ní wà láwù wòyí tó bá jẹ́ tó bá débi pé ìyàwó rẹ̀ fi mọ́ títú sọwọ́ sí ìyàwó rẹ̀ ìfẹ́ kò lẹ́yìn tó wá ṣe fídíò ohun ọba tó ní èyí ìkútù bí náà ìkan wá sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi nù wọn ó ní ilé mi lèmi polówó sáyé ṣíṣe òpùrọ́ ní ọ̀rọ̀ òpùrọ́ ẹ lórí social media yìí sáyé ṣíṣe làwọn èèyàn kọ́kọ́ mọ̀ ní àbíkútù bí ẹ dákun dáwọn bá ń kọ́kọ́ mọ̀ ẹni ẹ ṣe fídíò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni ẹ ṣe fídíò kìtáàbù kí n kọ́ nǹkan nì pẹ̀lú lágbáwá yéṣe ìbúgẹ lágbáwá ó ní tó jẹ́ máa ń lè láàrin kí máa pọ̀ ó máa rí ẹ̀ nígbà táwọn èèyàn bá rí kọ́mẹ̀tì pẹ̀lú ìbò tó jẹ́ máa ń kọ́mẹ̀tì ẹ̀ nínú àwọn sọ dákúdákú kan báyìí ìwọ̀n sọ ìwọ̀n kọ́ gbọ́kọ̀ kò kọ́mọ̀ èyí sì sábà sí ẹnu bí lọ́wọ́ pé sóẹ́jẹ̀ mi sọ kí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni ó ti sọ̀rọ̀ àmọ́ ní tí mo fẹ́ kí n máa hàn lórí Facebook ní kí n wú ní tí mo máa mọ̀ tí mo máa ti dáadáa ni kí n kọ̀ kan ti ó wà níbi lẹ́nu nǹkan nǹkan yìí àbá ìdí fídíò mo yẹ ti mọ̀ pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dáadáa ó dàrọ síbi ọkọ mọ̀ láti jíjú gan bá ó wọ́n gbogbo ìyẹ̀wò lẹ́nu yìí ìkìlẹ̀ mọ́ dáwù bí ibẹ̀ ìpẹ̀lẹ̀ ní pẹ̀lú àbá mi in fact later ni mo tó rí pé àdáfà àjọ ti sálámọ̀ sí mi lórí messenger níbi 2017 kí ìgbáhùn tí mi response sí messenger sálámọ̀ òun náà so bí àwọn ìgbà bí àwọn ìgbà tí mo ti wú àfáàsì náà jìnnà ní irúgbà òun yẹn pé é eh, àdùn so yíwọ̀ kan wá jẹ́ kọ́ wá jẹ́ ní mo ẹ̀dá ẹjọ́ lọ ti polówó àbí lójú polówó ló ti wà ní lójú láyé ọwá ní polówó rẹ̀ ń pààrọ̀ ọjà ń wọ ọbẹ̀ wá ọ̀nà sí mi ní <laughs> abániwọ̀nà bá àti bá a nílá karamba ní ọwọ́ ara rẹ̀ títà bá nǹkan orúkọ ni ọmọ dáa dákọ fèsì ọmọ bá ti mánéjì wọ́n náà ẹ yàtọ̀ síra yín wọ́n náà mọ̀ pa mọ́ pé yàtọ̀ síra yín náà kí lọ́dọ́ ní ìṣẹ́jú wọn náà mọ́ sí àti wọ́n tó bá lọ já àbá kí ní ìṣẹ́jú wọn náà mọ́ sí èdè wọn lápò òbọ̀ ṣe fídíò làwọn láti rí òde tú dáadáa láwọn òfin mọ̀ pé ah tàbí wọn náà jẹ́ sí dìde wọn náà lùzì náà ẹnu rẹ̀ ti lùzì so dákun ọ̀rọ̀ tí ẹ̀yìn bá dá ẹ mọ́ sí kí ni ẹ má dìde lórí mọ́ tọ́wá ní tí mo wá sọ pa àbá àtàrí ìlà àárọ̀ ìkéṣe torí tiẹ̀ kò sí lè jẹ́ torí gẹ́ni torí ti ẹ̀ kó dà wọ́n ká nípa bẹ́ẹ̀ mú ti ẹni ní wà níta fẹ́ lórí ẹ̀ tó yá kí lọ́wọ́ bẹ́ẹ̀ sí àmọ́ à ìfẹ́ sùn ní ìfẹ́ sọ́rọ̀ òfin ọlọ́run àti tí súnà àti báwọn àbá súnà oníjẹnugbà àbá sáàjì láyé kan mú ilé ìjẹgbé nítorí mo mẹ́sàn-án láàrin àwọn abẹ́ náà mẹ́sẹ̀jì yìí ọlọ́mọṣẹ́ àti gbọ́dọ̀ àfáà náà tó bá ti dé bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ àti kí wọ́n wá gbọ́ yé ọlọ́jọ́ tó wọlé kọ̀rẹ́ ti ara wọn èmi sì mọ̀ pé ọlọ́run ló lè tún yàn sí àrídákẹ́ náà àrí ti kíni àrídákẹ́ àmọ̀ túnra wa sí náà ni àmọ̀ sọ tẹ̀yìn àti mọ̀ sọ ti gbàgbà deliberate lóyìn ìwúlẹ̀ sọ lẹ́yìn kódà ìwúlẹ̀ tí a fà láti jẹ̀ta táwọn ẹbí fẹ́ jẹun pé ẹ̀jẹ̀ wa wọ́n máa pé tí bá ti sọ lẹ́yìn báwọn àfọwọ́padà ní àkúyé mi ní báyìí báyìí àwọn àpàdé ẹ̀

Eh, Imam Kutubi online òun ní péjì tá a máa lò nísìnyí gbogbo ẹni tí ó bá ní kan ṣe lórí péjì yìí máa fọ́lò Imam Kutubi online ọlọ́mọlá sàlẹ̀ kúlọ̀ àdá fún wa ọ̀sọ́lì làwọn ọmọ sẹ́lẹ̀ máa ra bíkà sọ́lẹ̀ ká Muhammad ọ̀là ló sẹ́lẹ̀ ní ẹ̀ṣọ́ kára tó lọ fún ẹ̀ṣọ́ ọ̀nà ìlà ìlà fún ẹ̀ṣọ́ fún ọ̀tí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh